àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn já ọmọbìnrin yìí sí hòhò wọ́n ju fídíò ẹ̀ sórí ayélujára láìpẹ́ yìí ni àjọ sífù dìfẹ́ǹsì ìpínlẹ̀ èkìtì kéde pé ọwọ́ àwọn ti tẹ ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́fà lórí ẹ̀sùn pé wọ́n já ọmọdébìnrin ẹni ogún ọdún kan sí hòhò wọ́n ṣe àkásílẹ̀ fídíò bí wọ́n ṣe já sí hòhò yìí wọ́n sì sọ sórí ẹ̀rọ ayélujára àìpẹ́ yìí ni fídíò ìhòhò ọmọdébìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọlọ́lá bẹ̀rẹ̀ sí í jàròyìn lórí ẹ̀rọ ayélujára níbi tó ti ń japoró lẹ́yìn tí wọ́n fi ata sí ojú ara ọmọdébìnrin náà alukoro àjọ ọ̀hún ọ̀gbẹ́ni tolúlọpẹ́ afọlábí ṣàlàyé pé ọwọ́ tẹ àwọn ọ̀daràn náà ní agbègbè èkúté nílùú adó èkìtì ní kété tí ọmọdébìnrin náà mú fídíò níbi tí wọ́n ti yà á pẹ̀lú ẹ̀rọ ìléwọ́ wọn ọ̀hún lọ sọ́dọ̀ wọn orúkọ àwọn ọ̀daràn náà gẹ́gẹ́ bí afọlábí ṣe ṣàlàyé ni tósìn abéjídé adéoyè ọ̀kẹ́ ayẹni àti remide tí ọjọ́ orí gbogbo wọn wà ní ọdún méjìlélógún àwọn agbófinró sì ti ń wá wọn látìgbà tí wọ́n ti hùwà burúkú ọ̀hún kí ọwọ́ ẹ̀ka tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nínú àjọ civil defence tó tẹ̀ wọ́n lọ́jọ́ kẹjọ oṣù kẹrin ọdún yìí àlàyé tó ṣe ni pé ọmọlọ́lá ló ti kọ́kọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn létí kó tó tún ṣẹ̀ṣẹ̀ wá sọ fún sífù dìfẹ́ǹsì pé àwọn ọ̀dọ́ kan fẹ́ẹ́ fipá bá òun láṣepọ̀ pẹ̀lú bí wọ́n ṣe já òun sí òhò tí wọ́n sì ya fọ́tò òun tí wọ́n tún gbé e sórí ẹ̀rọ ayélujára ó fi kún un pé lẹ́yìn tí wọ́n já sí òhò tán ni wọ́n fi ata sí ojú ara ẹ̀ tí wọ́n sì di apá rẹ̀ méjèèjì sẹ́yìn tí wọ́n ṣe àkásílẹ̀ fídíò bó ṣe ń japoró wọ́n wá fi sórí wàsáàpù tí ọ̀kan lára àwọn ọ̀daràn náà jẹ́ olùdásílẹ̀ rẹ̀ àfọlábí ní ní kété tí wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí làwọn bẹ̀rẹ̀ ìtọpinpin lórí ọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rẹ̀yìn làṣírí tú pé ọmọ ẹgbẹ́ òkùnkùn kan náà ni àwọn ọ̀daràn yìí àti pé èrò wọn tẹ́lẹ̀ ní láti pa ọmọdébìnrin náà kí wọ́n sì gbé jù sínú ṣáláńgá ó ní ọmọdébìnrin náà ti wà nílé ìwòsàn kan tó jẹ́ tìjọba níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ó láwọn ọ̀daràn náà ti wà látìmọ́lé ní tiwọn tí wọ́n sì ń sọ ohun tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń tọpinpin ọ̀rọ̀ náà taofeek Sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín